Yorùbá ẹ jí gírí. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. òmìnira ni Yorùbá fẹ́ o bàbá wa. ọmọ aláṣọ ò gbọ́dọ̀ kìsà ọmọ ẹlẹ́rọ ò gbọ́dọ̀ ẹ̀yin àgbààgbà ilẹ̀. kí fẹ́ o. Yorùbá nation ni o. Kékun lè ké bí eku. Ẹyẹ lè ké bí ẹyẹ. A ò fẹ́ ní kẹ́ni lọ́kadà dúró la fẹ́. Olúkálùkù dá jorúkọ bàbá rẹ̀.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 yorùbá nation now ètò kan tí ń ṣojú ọmọ yorùbá káàkiri gbogbo ayé ètò tó ń sọ fún fúlàní pé ìfìyàjẹni tó nílẹ̀ yorùbá láyé àtijọ́ a ní òwò ẹrú yorùbá náà ló pọ̀jù tí wọ́n kó lẹ́rú ńgbà náà kódà ilẹ̀ yorùbá ni wọ́n gbà kó wọn lọ sílùú òyìnbó ní badagry àmọ́ lónìí fúlàní ló tó ń kó yorùbá lẹ́rú báyìí lọ́wọ́lọ́wọ́ àfi kọ́lọ́run ẹlẹ́dàá kó gbà wá lọ́wọ́ wọn ìdí rèé tí gbogbo Yorùbá fi sọ pé ìlọ́ ti yá àfi káwọn kó láàrin Nàìjíríà nígbà tí iná ó bá wọ̀ mọ́ ẹ jẹ́ káwọn ọmọ adájọ́ ṣèjọba ẹ wá kan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹjá jọjọ gbádùn ètò tòní ẹ má gbàgbé àwọn àyè tá a ti máa ń ní kẹ fọ́ọ̀lù wa ibikíbi tẹ́yìn bá ti ń wo ètò yìí facebook ni instagram ni àbí lórí youtube ẹ ṣá follow wa ń bẹ̀ lórí instagram ẹ tẹ follow kẹ́ ẹ follow wa lórí youtube a wà lórí bàbá gbàgede mọ̀ a wà lórí gbàgede mọ̀ underscore twenty two ìyẹn lórí instagram lórí facebook a wà lórí gbàgede mọ̀ with aláwìyé adébáyọ̀ ẹ follow wa ń bẹ̀ lórí youtube a wà lórí bàbá gbàgede mọ̀ tv ẹ follow wa ń bẹ̀ ẹ obi tó kọ subscribe sí. Si kẹ bá wa tẹ̀ ní pápápá ká má sọ léyà dílé pẹ́ ká má bòkó lọ́lé olóró ẹ̀jẹ̀ àná ń bẹ̀ káwọ́ kìlà gbé wá oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ oríṣiríṣi àṣírí ló ń tú tó fi yé wa pé gbogbo gbàgbọ́dá wa ń pariwo Yorùbá nation Yorùbá nation Yorùbá nation àwọn olóṣèlú wa ò dá sí wa ó sì nídìí ó nídìí ìdí kan ni èyí tí a fẹ́ sọ nípa èyí tẹ bá wò láti ọ̀sẹ̀ tó kọjá ó ní awuyewuye wuyewuye ti ń lọ lórí ọ̀rọ̀ pé akówójẹ àkówójẹ nípínlẹ̀ Ògùn látọ̀dọ̀ látọ̀dọ̀ ẹni tó jẹ́ olórí ilé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ Ògùn Olúọmọ wọ́n tì ló òyìnbó bọ̀ ní bí ọ̀sẹ̀ tó kọjá ó làwọn efcc lọ pàdé ẹ̀ wọ́n ní wọ́n ti sẹ́ndì lẹ́tà sí títí kò ọ̀nà lẹ́tà ẹ̀ pé kó yọjú wọ́n ní wọ́n kó owó lógùn state wọ́n kó lọ pamọ́ ní Lagos state ìgbà míì wọ́n kó lọ lóyìnbó wọ́n ṣàkówó yẹn bí wọ́n ṣe sọ o allege ni o ìfẹ̀sùnkàn níṣe ni kóòtù ló máa dìtàmì bó yóò tọ́ ni àbírọ́ ṣùgbọ́n kì í ṣe olú ọmọ nìkan ló máa bẹ̀rẹ̀ látòrí ẹ̀ tó bá lọ jẹ́ pé bá a ṣe ń gbọ́ yìí tílé ẹjọ́ bá lọ padà fìdí ẹ̀ múlẹ̀ pé òótọ́ ni kò lè jọ mí lójú kò fọlọ́ọ̀ búra torí pé ilé ìgbìmọ̀ asòfin kékeré òun lolú ọmọ jẹ́ olórí ẹ̀ nípínlẹ̀ Ògùn ilé ìgbìmọ̀ asòfin àgbà ńkọ́ ṣẹmọ tuntun pa ńbẹ federal ńkọ́ ṣẹmọ tuntun pa àwọn gọfúnọọsì wa ńkọ́ ẹmọ tuntun pa bọ́n ṣe ń ṣòwò olùwà rèé ìdílé rèé tó fi jẹ́ pé láyé wọn ò lè fọwọ́ sí Yorùbá nìṣọ́ kò ní sáyè àti kórú owó bẹ́ẹ̀ yẹn mọ́ wọn ò ní ráyè bẹ́ẹ̀ mọ́ tó bá di pé yorùbá nation ṣẹlẹ̀ wọn ò ní ráyè irú ẹ̀ mọ́ àmọ́ tó bá lọ jẹ́ pé wọ́n nàìjíríà láṣìwà wọ́n a máa ṣe rí gọ́fúnà jẹ wọ́n á sì máa rí sẹ́nétọ̀ jẹ wọ́n á sì máa fi wọ́n ṣe mínísítà wọ́n á sì máa wà ní oríṣiríṣi ipò lélẹ̀ tó jẹ́ pé wọ́n á free láti kó gbogbo owó tó tọ́ sí ìlú láti kó pamọ́ lọ sókè òkun ìgbà tí mo kọ́kọ́ ọ̀rọ̀ yẹn eré ni mo ní ìbànújẹ́ orúkọ jẹ́ bẹ̀rẹ̀ ní tí mo kọ́ sọ nìyẹn mo ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní play political game fúnra wọn against twenty twenty three that was what I said bọ́mọ̀ kàn déédéé rí i pé mo gbọ́ pé wọ́n lọ arrest Olúọmúlà ṣáà ọ̀rọ̀ yìí ń sọ real ni àwọn governors mélòó la ti rí tó jẹ́ pé former governors tí wọ́n ti tì mọ́lé in fact kì í ṣe wọ́n tì wọ́n mọ́lé nìkan wọ́n dájú ẹ̀wọ̀n fún wọn bó tiẹ̀ ti òkú jẹ́ pé láàrin ìṣẹ́jú péréte ẹlòmíì ò lò tọdún kan ẹlòmíì ò lò ju six months lọ wọ́n á padà fi wọ́n lẹ̀ wọ́n dẹ̀ fi wọ́n lẹ̀ báyìí wọ́n ní wọ́n fún wọn presidential pardon kọ́ba máa wà ní ex-convict kí wọ́n ba lè láǹfààní láti tún gbàpò tí ìbò ẹni tó kó owó tàbùà tàbùà tí gbogbo ayé gbọ́ tílé ẹjọ́ dẹ̀ wò pé kò sí ọ̀rọ̀ àfi rán ẹlẹ́wọ̀n wọ́n á dẹ̀ lọ lu ẹsẹ̀ páwọn làwọn níwà nípò méjì ni wọ́n sì rìlíìsì láìpẹ́ yìí àwọn olóṣèlú yìí là ṣe lè rí wọn kán dá sí i kò sínú ìyà tó lè jẹ Yorùbá tó olóṣèlú àmọ́jù ni ṣé báwọn náà ṣèjọba lórí ọwọ́ àwọn ọba wa ìdí ní ìtàwọn ọba wa gùn fi lẹ́nu ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation torí pé àwọn náà sọ sálárì wọn ọ̀ǹda wọn náà wà direct kó má yà wá lẹ́nu pé mínísítírì kan péré ló ń ṣèjọba lórí àwọn ọba wa wọ́n pè ní ministry for local government and chieftaincy title ìjọba àbílẹ̀ ministry kan ni gbogbo wọn wà lábẹ́ ministry yẹn náà làwọn ọba wa wà lábẹ́ kódà kó ṣe ọba gbogbo ilẹ̀ yorùbá kó ṣe aláàfin kó ṣe ọọ̀ni gbogbo wọn pátá àwọn tó ń sanwó wọn under ministry for local government and chieftaincy affairs nígbà ministry tó wà lọ́dà commissioner tó bá tún jẹ́ olórí fáwọn ọba lóye jẹ́ pé tí lẹ́yìn gbogbo ọ̀nà tẹ́ bá mọ̀ tẹ́ fi jọba níbẹ̀ bá yàn tán àfi dandan kẹ́ ẹ gbé lọ fún gọ́fíńmẹ́ǹtì kó rectify ẹ̀ pé mo lọ́wọ́ ìhó nífà láyé àtijọ́ ẹni tífà bá mú tí wọ́n bá kì í ṣe tí àwọn ará àwọn àwọn afinijọba àwọn ìyẹn páwọn òjòyè tí wọ́n bá tí wọ́n bá kì í ṣe alátẹnujẹ tó bá ń ṣe alájẹbánu tí wọ́n bá jẹ́ jòyè tó lóòótọ́ ẹni tí fámú náà ni wọ́n máa fi síbẹ̀ tó bá dẹ̀ ti yàn án yàn fáínálì nìyẹn láyé ẹ̀sìn wọ́n gbọ́dọ̀ mú orúkọ yẹn lọ sọ́dọ̀ gọ́fmẹ̀ntì kí gọ́fmẹ̀ntì fọwọ́ sí tó bá jẹ́ tóun àti gọ́fmẹ̀ntì jọ ní kàńtárì wọ́n á káàsù ẹ̀ ní pé rárá ẹ padà tó lọ mẹ́lòmíì wá that is why tó fi jẹ́ pé gbogbo àwọn ọba yẹn náà wọ́n lẹ́nu ọ̀rọ̀ yàtọ̀ fún o wípé ẹlòmíì lá bìkọ́sì àárẹ̀ yọ ọkàn àbí méjì nínú wọn tí ò kí ẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ sóhun. So mi ìrántí ọba abi tó jẹ́ mọ́ ní last year àwọn wá dìdí gbé kan lọ Àbújá ni torí kó sòótọ́ ọ̀rọ̀ ọ̀yọ́ pé bàbá yẹn ní orúkọ òun àtọ́sílẹ̀ Ogun State ó ń papọ̀ bóyá ọba kúta ilé àbọ̀bá abìkan ṣá wọ́n dìde wàá gbé látàbújá torí kó sòdodo lórí ọ̀rọ̀ Fúlàní at the end of the day wọ́n padà fọba yẹn lẹ̀ eléyìí ló ń ba àwọn ọba wa yẹn lẹ́rù ni wọn ò fi lẹ́nu ọ̀rọ̀ láti sọ̀rọ̀ àwọn olóṣèlú ṣáá àwọn ni wọ́n wà ní charge everything so the speed and the rate of corruption tó wà lọ́wọ́lọ́wọ́ ń sìn ó túbọ̀ ń háì sí ni kò lọlẹ̀ ó túbọ̀ ń háì sí ni nítorí wípé àwọn náà wà nípò and that is the more reason why tí wọ́n fi sọ pé sẹ́ àwọn ò rẹ́dì láti gbọ́ nǹkan tẹ̀ ń sọ. So lórí ọ̀rọ̀ Yorùbá Nation lánàá yìí ni wọ́n gbé Olúọmọ lọ sí court ọdún wọn grant yẹn bail because ẹ̀ṣẹ̀ yẹn is bailable wọ́n ti bail ẹ̀ ṣóòtọ́ ló ṣẹ̀ṣẹ̀ yẹn ó kù sọ́wọ́ court ṣóòtọ́ kọ́ ó kù sọ́wọ́ court ṣùgbọ́n a rí kan nínú wọn tó ti sá lọ nínú àwọn tó wà ní house of assembly yẹn tó jẹ́ pé bóyá clerk bóyá treasurer àbí kí obìnrin ní ṣá òun ti gbé lẹ̀ ti sá lọ wọ́n wá sọ pé owó ìkìṣẹ́ kan ṣokìṣì ni wọ́n kó bílíọ̀nsì ni o kì í ṣe bílíọ̀nù kan bílíọ̀nsì kì wá ṣẹ̀kan náà kì mọ́lẹ̀ tán kò kì í ṣe ọ̀nà ń gbé díẹ̀díẹ̀ ni mi lè sọ bóyá òótọ́ ni àbírọ́ àmọ́ tá a bá nírọ́ ni tó bá dóòtọ́ ń kọ́ awárí local state là ń pariwo yìí gbogbo títì ló wà bẹ́ẹ̀ kódà constituency tí speaker yẹn ti wá constituency tán ti wá ó fẹ́ lè má sí ọ̀nà kan tó ṣe é rìn gèrè constituency ti ti deputy governor ti wá ibẹ̀ ni ọ̀tà kan pariwo látijọ́ látijọ́ látijọ́ náà ti pariwo yìí kí ló ṣẹlẹ̀ sí i tínú owó bẹ́ẹ̀ yẹn bá wá wà níbì kan tẹ́nìkan wá ń gbé àtàwọn tó jọ conspire tó bá dòótọ́ o mo tún fi kún un torí pé ẹ láǹfààní láti pèèyàn kan criminal until tí kóòtù bá prove ẹ beyond reasonable doubt but n tá a gbọ́ yìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ ká máa gbọ́rù yẹn kò sọ asọ́gbọ́n ẹ̀ that is why tó fi jẹ́ pé ká má tọ́ra wa ẹ má retí kó lóṣèlú kan kó bá a sọ̀rọ̀ Yorùbá nation torí ìdá yorùbá nation lẹ̀ dàbí wípé ó dàbí ká sọ pé ẹ fọ́ kòkò ọbẹ̀ wọn ibi tí wọ́n ti ń jẹ tán ti mú kẹwàá fọ̀ ṣẹ́wọ̀n pé wọ́n nígbà bó ṣe rí nìyẹn wọ́n ti mọ̀ pé tá a bá kéré níjọ tójú wa bá kára wa tó jẹ́ kí ìdá yorùbá ló dá ṣèjọba ara ẹ̀ ẹnìkan ò ní rówó ẹnìkan kó o torójú wa tó lé àtòkò ni o. Ah, ìyẹn gọgọgọ ló fà táwọn òfẹ yẹn làwọn òfẹ wọn fẹ́ ká sì jọ kọ ọmọ lùbọ báyìí kẹfìbọdì máa ṣe tó hùn nú ẹ ẹ lọ bí gbogbo wọn léèrè pé bo làwọn ọmọ wọn wà wọn sí nàìjíríà o wọn kọ lọ kàwé ìlú òyìnbó ṣùgbọ́n ọmọ ẹ̀yìn mọ̀ ìpínlẹ̀ kan bo lọ́wà wọ́n wà létọ́ they are the hands of mercy of kí ló ń pè é you you you eh, kí ló ń pa university lecturers asu they are the mercy of asu now táwọn yẹn bá rí zoom lẹ́nu welcome náà ni ọmọ mi ò rántí kankan mi mọ̀ òbí ló máa forí kó kọ́ọ̀sì ọdún mẹ́ta á padà dọdún mẹ́rin owó iléèwé owó mọ́tò owó kinní kan owó oúnjẹ ṣé wọ́n á dá padà fún wa fóbi ẹ tún sọ bẹ́ẹ̀ ṣe sọ lọ́dún yìí ọmọ tó yẹ kó parí lọ́dún yìí á tún sọ bẹ́ẹ̀ lọ́dún tó ń bọ̀ toró ti dọ ọ̀kan ọ̀sọ̀dún mẹ́rin ti dọ̀dún márùn-ún báyìí tó ṣọ́ that is the one reason why tó lóṣèlú fi sọ pé àwọn ò fẹ́ tó jọmọ́ Yorùbá nation torí pé ojú aká everybody ojú aká everybody bẹ́ẹ̀ tó fẹ̀ rẹpẹtẹ tójú òní ká wa tó jẹ́ pé wọ́n ní àǹfààní láti kọwọ́ bọ treasury wa kọ́ bu tó ń wọ̀n ìyẹn náà fẹ́ ẹ̀yin ẹ̀kúnú ẹ̀ bá kè ń pẹ́ náà ni àìmọye títì náà ṣe láṣẹ pàtì Ogun State yìí nìkan kò tiẹ̀ ṣe é sọ àìmọye títì náà ṣe láti pàtì tírú owó bẹ́ẹ̀ bá wà bí kan tẹ́nìkan kò sápò ẹ̀mí ò ṣùgbọ́n tó bá lọ jẹ́ bẹ́ẹ̀ à kì í ṣe tó dáa o kì í ṣe nǹkan tó ṣe gbọ́ sétí ẹnìkan ṣó la gbọ́ yìí o oníkálùkù ló ní ló lẹ́rù ló lẹ́bọ lẹ́rù oníkálùkù tó bá ní kọ́bẹ̀sì ní túdi gbogbo olóṣèlú wo kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹ wọ èèyàn fẹ́ gbébọn lọ yìn fún gbogbo wọn kò síta rẹ̀ mọ́nu gbogbo wọn every one of them ẹ lọ máa túdi ẹnì kọ̀ọ̀kan gbogbo táwọn fáyọ̀ṣe ṣe mo náà gbà padà ẹ̀ padà ẹ̀ gbé sí ṣèbí gbà tó kúrò lórí oyè wọn efcc gbé wọn halẹ̀ halẹ̀ halẹ̀ kí ló para ṣẹlẹ̀ system nàìjíríà sádébẹ̀ jí tiẹ̀ kó mọ̀ pé nígbà kan wá gbé ẹ o wá jìyà bí ìṣẹ́jú méjì o bàbá rẹ̀ di pé wọ́n ti panu wọn lọ́wọ́ lẹ́nu efcc hùn ó free ma lọ́wọ́ ẹ̀ lọ ó system tá a lo nàìjíríà sí nìyẹn ìtìlẹ̀kùn bá wá tìmọ̀ lọ́wọ́ gan tí pápẹ́ mú gan tọ́rí gbédé kóòtù tó dé kóòtù wọ́n dájọ́ ẹ̀wọ̀n fún tó bá ti di pé òun náà belong tó bá ti belong sí winning party kò lè lọ́dún méjì ìyí tó bá fẹ́ kọ́ nínú ẹ nínú asset òun náà máa rí confiscate èyí tí ò bá fẹ́ kọ́ rí ní tó bá ṣe investigation ẹ̀ èyí náà bá rí ẹ̀kọ́ gbọ́ pé wọ́n ti confiscate asset ṣé bẹ́ẹ̀ yan ní minor ó ti billions gbé wọ́n wá lọ ṣe bargaining plea bargaining plea tán ṣe seven fifty thousand orí dọ́ọ̀kì bẹ́ẹ̀ ló wà tí wọ́n ti gbé owó yẹn fún tí wọ́n ti lọ sanwó yẹn kò tí kú lórí dọ́ọ̀kì kò kú òun dọ́ọ̀kì ibi tí wọ́n tó ti tó ti jẹ́jọ́ kò kúrò ńbẹ̀ tí wọ́n ti san fáìn tán fún wọn ní pẹ́pẹ́sẹ́ ó ṣe bargaining plea ìjọba Buhari ló ṣètò wá wú ọ̀rọ̀ yẹn jáde at the kí la wá mú bọ̀ ṣé báyìí wà lẹ́wọ̀n ṣọ́ ti fún lẹ́wọ̀n gbére àbí dálò ni wọ́n mú lọ tán lọ tú lọ́rùn a kàn fún lára wa nílùú yìí and that is why it's not working because life masses ni àwọn kan tí wọ́n tí wọ́n ní àǹfààní sí treasury yẹn àwọn ni wọ́n dókòó tì tí wọ́n wá dáwọ́ bò tí wọ́n wá ń yọ jẹ ìwọ̀nba tó bá gùn ọ́lẹ̀ òun náà ni mẹ̀kúnnù máa mú jẹ bẹ̀tẹ̀ àwọn kan ni wọ́n ń bù káfà ò ní wọ́n jẹ́ ẹ wá sọ fúnra àwọn yẹn pé kí wọ́n support yorùbá nation fọ́ wíẹ́ wọ́n kàn máa wò yí bí wèrè bí pé kí ló ṣàìlẹ̀ ẹ̀ nílàkàyè ni káwọn wá ṣe kí ni. wọ́n wọ́n gbé wọn lọ sí kóòtù lánàá ẹ jẹ́ ká wò àwa náà bá wọn débẹ̀ ẹ jẹ́ àwọn tó bá bọ̀ láti kóòtù. Justice Daniel Osiago of the Federal High Court has granted bail to the Speaker of the Ogun State House of Assembly, Olakunle Oluomo. Others standing trial in the 2.475 billion naira money laundering and forgery charge pleaded not guilty to the 11-count charge. Kemi Foladeyemo has more in this report. Olakunle Oluomo, Oladayo Samuel, and Taiwo Adeyemo were brought into the Federal High Court Lagos on Tuesday by EFCC operatives the head of the EFCC's Chairman's Monitoring Unit in Lagos, Rotimi Oyedepo, represented the anti-graft agency at the hearing. They are all accused of stealing more than 2.475 billion naira from the treasury of the Ogun State House of Assembly in 2019. A fourth defendant, Adeyanju Nimota is said to be at large. In their argument seeking bail, the first defendant's counsel, Kainde Ogunmiju, a senior advocate of Nigeria, urged the court to grant bail in liberal terms, saying Mr. Oluomo voluntarily returned to the EFCC office in Lagos on Monday after he was granted administrative bail last Friday. Both the second defendant, Oladayo Samuel, who's the Director of Finance at the Ogun House of Assembly, and the third defendant, Taiwa Deyamo, the Clerk of the House, have been in the EFCC's custody since last week. They urged the court to grant them affordable bail conditions on account of being civil servants. They also argued through their counsel, Akinyemi Aremu and Oluwole Aladidoyi, that the alleged offences are all bailable. In his argument, the EFCC Council left the decision of bail to the court, noting that the defendants have signed undertakings to be present for their trial at all time. The first defendant, Mr. Olomo, was granted bail in the sum of 300 million naira, and he is to provide two sureties, one of whom must be a civil servant, not lower than level 16. The second and third defendants were granted bail of 100 million naira each with two sureties each, one of whom must be a civil servant of level 14 or above. All sureties must possess landed properties within the court's jurisdiction and the title documents are to be deposited with the court's registrar. The defendants are also to deposit their travel documents to the court registry. The court also ordered that the defendants be remanded at the EFCC custody for a maximum one week and must perfect all their bail conditions by then, or else they will be transferred to the Nigerian Correctional Facility in Abeokuta. The case, which was originally filed at the Federal High Court Abeokuta, continues there when the court resumes from its annual vacation. Kemi Folayi. léraléra ni wọ́n lulẹ̀ lórí ipò fẹ́ òkun farabalẹ̀ ó ti gún bẹ̀ first excellent able travels and tours limited ni yóò mú ọ débẹ̀ ṣètò ìwé ìrìnnà dìrọ̀rùn lílọ sí mẹ́kà òun jerusalem ìṣètò lẹ́gbẹ̀ẹ́ lókè òkun iṣẹ́ kíkọ́ kíkàwé lókè òkun ìrọ̀rùn ní pàápàá ètò fún wíwọlé sílé ìwé american university mauritius fún diploma two to four years degree program àtàwọn ẹ̀kọ́ míì o tún lè lò láti parí ètò ẹ̀kọ́ rẹ ní usa uk tàbí malta níbi táwọn gbalé ẹ̀kọ́ yìí wà first excellent able travels and tours limited ń bá ní ṣe é nírọ̀rùn. wọ́n gba òǹtẹ̀ lọ́wọ́ ìjọba pẹ̀lú àwọn àjọ elétò ìrìnnà ojú òfurufú. wọ́n ṣe é fọkàn tán ìgbésẹ̀ wọn yára kankan kàn sí wọn lónìí ní nọ́mbà forty five sókẹ́nù road òkè ìjẹun abẹ́òkúta Ògùn state ẹ tún lè kàn sí www.excellencetravel.com.ph tàbí kó o pè plus six three nine one seven four one six three five six two tàbí zero nine zero five five zero five two four seven two first excellent ebu travels and tours limited ẹ̀kú ṣẹ́kù ṣẹ́ pẹ̀lú òótọ́ ọ̀nù tẹ́ ẹ fi ń ṣiṣẹ́. two point four billion naira ọdún òkè iṣẹ́ kan according to EFCC wọ́n ń gbé ìlọ́sàn gbélé bíi two hundred million lẹ́nu ìfà mi ìròpọ̀ ibẹ̀ yẹn ní ọ́dítọ̀ tó bá dẹ̀ ní ọ́dítọ̀ internal ọ́dítọ̀ ló máa jẹ́ tọ́jọ́ tí mo jó ara wọn ìyẹn tó bá dóòtọ́ ò mo tún fi kún ìyẹn tó bá dóòtọ́ because gbogbo tá a ṣe sọ yìí alleged ni wọ́n sì fẹ̀sùn kàn wọ́n ni ó wá kù sọ́wọ́ kóòtù láti determine bóyá òótọ́ ni àbírọ́ because normal agbọ́n asẹ́ oyin asẹ́ ó tiẹ̀ ti hùn kó jẹ́ kójú olóko á rí kọ̀ǹdùkọ̀ǹdù ẹnikẹ́ni tán bá mú bẹ́ẹ̀ á sì defend rẹ̀ ó lè jẹ́ bani lórúkọ jẹ́ nítorí ìbò tó ń bọ̀ lọ́nà ó dẹ̀ lè jó òótọ́ ẹ jẹ́ ká fọwọ́ lẹ́rán káwọn tí kóòtù máa sọ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n mọ oyún ìgbínú kára wọn great journalist àwọn náà jókòó lórí ọ̀rọ̀ yìí mo fẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n jọ sọ lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí lọ́wọ́lọ́wọ́ ó ń bọ̀. What started like a rumor regarding the searchlight on the financial dealings in the Ogun State House of Assembly is turning to be a real fire on the mountain. The Economic and Financial Crimes Commission has filed an 11-count charge of conspiracy, forgery, and stealing against Speaker of the House of Assembly, Olakunle Oluomo, and three others. The EFCC said it intends to call 10 witnesses to testify and tender documents and exhibits in the suits filed but at the Federal High Court in Abeokuta. State House of Assembly, the Speaker allegedly siphoned how, let me use the exact language of the EFCC, mm, that um, 2.6 billion naira, you know, developed wings and um, they are looking for it. <laughs> uh, they didn't carry it at once o. okay. Um, it's small <laughs> small. it's gradually. Uh, small small. One was mm. there was a time they carried. Uh, um, let me read it. There was a time they took uh, the entire money is two point seven five billion billion naira. Mm. One is nine hundred million another one, and uh, it's from 2019. Mm. They've been, apparently, they've been stealing their thing small by small. At another time, they took 375 million naira. Is it the assembly no, uh, or Mr. Speaker? Mm, the office of the speaker? I think it's the office of the speaker. Okay. It's the office of the speaker. I'm reading it out for you to know. Another time, they took another 300 million naira. So another time they transfer two million naira so why i'm reading it out is to let us know that how is the auditing process of that assembly hmm. what is the auditing process that could allow an individual in connivance with a few people to steal as much as 2.4 billion naira in two years. In two years. In two years. Now, even 1.1 million is part of this thing. Mm-hmm. Which means that uh, there is no auditing of that uh, office. That's on one side. Mm. Then the other side is <laughs> if a speaker could steal 2.4 billion, billion naira. naira from some, a state house of assembly. assembly. A state that is struggling to maintain so, so pay, satellite roads, maintain fact, basic roads across the state, Mowe, Ibafo, Ofada, Lambe, Akute, Ota, Songo. If you go to Songo, you, it's like Songo is like it's I don't know. I don't even know how they do. I don't maybe, know how to describe maybe Songo. That, maybe that, Okay. Because I've never go? seen I've never seen that song go road. Oh no no no no no! I went to AIT Road Alagbado, ah. so I had the um, the, the bad luck of plying towards that, that Songo Alta road. Ah, it's so, as if they are at ah. war. No, no. In fact, it's a, it that's what we go through every day to come. Anna. It's as if there's war, you know, as in I, I kind even, of describe the even, way that's um, even, um, Ota Express Road. Even Ota, the, you know, the one from the major express. Yes, from to Old Toll Gate. Yes, from Old Toll Gate to that. And place. As if, you know, you know, that's why. I see people that are living there. They are not human beings. That's, that they are animals. Then a the speaker, speaker is now can sit down to take 2.6 billion naira You know, that's why some of us keep asking, as she has said. The auditing process, how much is the ceiling that an individual, whether you are a speaker, whether you are governor, whether you are president or whatever, is there no ceiling of how much you can sign out at a, a particular time or is it that this thing is being most of the time it's done in connivance with maybe the clerk the, of the house exactly. the so, bureaucracy the house now uh, we, we now begin to see why we are so underdeveloped i mean okay what does it mean 2.6 billion naira you know what, what does it take you know what to spend it can do to, as in what no, do you want to do with it what do what do in they two do years with it? 2.6 billion naira. Is part of what they do with it was exactly where they got him. Where did they get him? They got him at the international airport. He was traveling away. He was traveling out. In this time that everybody is talking about scarcity of foreign exchange and all that, he was he was going abroad to do what? Enjoy himself. I mean, so at the end of the day, you find out that this two point something billion, if you search him very well, he may not have up to a million naira left with him because they have spent that money recklessly with all abandon that nobody would query them and all that. There must be a check and balance system that will make sure. Sorry, is this still the Speaker of that state? He is, of course. And his colleagues are seated there? Uh, well, that is the unfortunate aspect of it. You see, the people, the people that we are dealing with is as um, Freddie Forsyth says, there should be honor among thieves. Mm. Maybe it is that honor that they are, of, because they are all of them, they are all guilty. Maybe the chairman of one committee or the other is also guilty of that. So they will see it as such. But in a, in a sane House of Assembly, at this point, they should have called for him to either step aside or resign or impeach him. But In fact, I even heard that the House of Assembly has refused to sit because of his arrest. Why? I mean, it's like <laughs> oh, some of them might be in this court. Yes, so, like, they solidarity. are supporting him. Is is like ah, he's one of us. But must you support someone who has tarnished the image of your House of Assembly? Someone who I mean, did they even ask him questions that, Mr. Speaker, sir, what did you do with this money? Now, that money perhaps is voted for the house. There must be some things there that are not functioning. Mm. Has he done? Has he, or the eh, budget did, for the did year? Did they ask him? Okay, the other day we complained that the speaker is, are not functioning. You said there was no money, so this is where the money is going. So until okay, like, we begin to ask, like questions. I know of the operation, like Lagos State House of Assembly yes. now is like um, uh, uh, they have this financial autonomy. mm -hmm. They're on the first line charge or whatever you call it. There's a bigger State House of Assembly yeah. Commission and everything. So they don't, it's not that the EXCO, they're not at the mercy of the mm. executive mm. to get that their allocation. There's a statutory for, for the independence. That thing was signed under um, when Ashwajibola Ahmed Tinubu was the governor of Lagos State. I think that's his first House of Assembly achieved that. So ever since that time, most Houses of Assembly, you don't need to ask for small small things from your governor. Maybe at the end of the year, there's a certain amount that they have budget allocation. Yeah, allocation. Yeah. So maybe this is what is actually um, I, I can tell you for free that uh, this is just peanuts. Yeah. 2.4 billion naira that we are talking about peanuts is going to be maybe just small just a tip of the maybe iceberg. sweet or biscuit money. Mm. And I can tell you that these people they are rogues and the one supporting them all of them are the same this man is not spending this money alone o. No. of course. he's not spending it alone that is why his mates and uh, colleagues are also in solidarity with him because it is not even possible for him to do it alone and if i want to even tell you what is going on in my mind i have a feeling that even all of these things happening is because some people yeah are probably not happy with him not, not having enough not of it not having enough of it and they are that's the why ones, they have to uh, they, they squeal the bill um, mm. that is what is occurring to me because usually you don't even hear because this is things a, like it's this uh, okay i have suleiman from abu in nigeria àwọn ọ̀jọ̀gbọ́n ohun tí wọ́n sọ òun la gbọ́ yẹn lórí ọ̀rọ̀ pé ń ta ló ń ṣẹlẹ̀ yìí ṣó ṣẹlẹ̀ lóòótọ́ àbí kò ṣẹlẹ̀ tó bá lọ jẹ́ òótọ́ ni tá a bá sọ pé lọ tó bá jẹ́ òótọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àgàgà ó ti ẹ̀yẹ gbogbo state ṣé rogun state yìí ah, kí ni ká ti gbọ́ almost everywhere almost every local government logun state ló fẹ́ lè máa wà mọ́tọ́rìbù àfàwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lè lè sọ pé ẹ lè rìn dáadáa and thanks to the past administrations oníkàlùkù ń dé wọ́n ń ṣe tiwọn kàlùkù ń dán ṣe tiwọn ṣé lásìkò tí ìjọba eléyìí struggle pé kàn ṣe nǹkan kan tó ní mínì ló wá yẹ kí lè ṣẹlẹ̀ it means these people wọn ò nífẹ̀ẹ́ aráàlú ìrọ̀nà pa lóye jẹ́ gbogbo tí Yorùbá ń pariwo yẹn kó kún àwọn kò dẹ̀ lè kàn wọ́n torí irú nǹkan ṣe yìí tẹ́ ẹ bá dé yorùbá nation sẹ́yìn lè lówó débi pé ẹnìkan lè jí kó owó tẹ́ ẹ máa ní owó tẹ́ ẹ máa tẹ́ ẹ máa monitor closely ni owó tó jẹ́ pé auditor máa sound nídìí ẹ̀ ni tójú dẹ̀ kára wọn nígbà yí Awólọ́wọ̀ ẹ gbọ́ corruption ẹ gbọ́ investment rárá so irú ẹ̀ náà kò ní sẹ́ investment gba yorùbá nìkan bá dá wà tán dá sí country wọn èyí tó ṣẹlẹ̀ yẹn ni ò láwọn ò fẹ́ àwọn fẹ́ kírú nítawọn lè fi gbé tó ń àwọn lọ ìlú òyìnbó the funnest part dẹ̀ ni pé àwọn owó tí wọ́n ń gbé lọ sí ìlú òyìnbó yìí pákéjì nílùú òyìnbó ń lò ẹgbẹ́ owó yín wá ẹ̀wọ́ wà bá ṣàtàn ló dá padà láìpẹ́ after many years bẹ́ẹ̀ bá gbé ten naira lọ síbẹ̀ ẹ ti contribute ten naira sí ẹkọ́nọ́mì ìlú òyìnbó tẹ̀ ń gbowó lọ àwọn anítẹ́nẹ́rà kan máa yá àwọn businessmen wọn táwọn yẹn máa fi dá business sílẹ̀ tán máa fi develop ìlú wọn after táwọn yẹn bá san owó tán yá tán tán san èlé sí kọ́ńtì yẹn ti ní owó tí wọ́n fi tí wọ́n ní èrè lọ́wọ́ wọ́n á fowó yẹn establish oríṣiríṣi pé ẹ̀yẹn sá máa kó wa ẹ̀yìn akótilétà ẹ̀ máa kó wa bá wa wọ́n á fowó yẹn develop ìlú wọn wọ́n á fowó yẹn develop economy wọn at the end of the day ẹ tún padà lọbẹ̀ tún lọ yá nínú ẹkọ́nọ́mì yẹn ẹyí oh god ó mà ṣe o ọlọ́run má ṣe wá lárugún owó tí wọ́n ń jí kó bílíọ̀n bílíọ̀n bílíọ̀n yẹn tí wọ́n kó lọ lóyìnbó yẹn ẹ̀ ń kó fáwọn òyìnbó kan máa fi develop lu wọn gbà táwọn yẹn bá develop tán tí gbogbo nǹkan dìde tán nílùú wọn ẹ̀ tún máa lọbẹ̀ lọ yáwó who is fooling who tá lárin ìdí tá ní wèrè ẹ̀ tún máa lọbẹ̀ lọ yáwó gbogbo owó tó wà lákàtọ̀ olóṣèlú kọ̀ọ̀kan nílùú òyìnbó pátá wọ́n fi develop ìlú wọn ni tó tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ ṣe ń jí kó yẹn Nigeria Bank lẹ̀ ń kó sí tí wọ́n ń rí fi establish ọ́ ẹ fi ń dá iléeṣẹ́ lẹ̀ ẹ jẹ́ kó tó orúkọ fàdà yín no problem ẹ jẹ́ kó jẹ́ pẹ̀yìn ní sole eh, administrator ẹ̀ no problem but èmi jí tèmi kó mo fi dá iléeṣẹ́ bàtà sílẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọléèwé tí wọ́n ṣe tán wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wọ́n ṣiṣẹ́ bàtà mbẹ̀ wọ́n gba sálárì ẹ mọye kọ́mpìnì bàtà tó ti sá lọ nàìjíríà Lenart bàtà àtàwọn oríṣiríṣi tèmi gbọ́júmọ̀ tó lọ káwárẹ́ nìkan kó jí owó wa kó kó tó wá fi dá iléeṣẹ́ lẹ̀ sílùú wa ṣé kó dà àní ẹ má jìkó pàtẹ́ ẹ bá ti kó pa báyà fi bí èpè ìlú òyìnbó yá àwọn ọmọ wa tó wá lọ bẹ̀ wọ́n tún lọ máa sáfù àwọn òyìnbó kán tó sọ nínú owó wa tẹ́ ẹ̀ jí kó fún wọn àsálárì. ó yẹ ká jókòó ká rorí wa nà owó tó jẹ́ pé kì í ṣojú làwọn èèyàn fi san tax ẹ wá kó gbogbo owó tax payers nǹkan kan ṣẹlẹ̀ ní ànákọ́ àbí jẹta fídíò kan gbòòrò ra ó go viral gan àwọn èèyàn míì rẹ́rìn kì í sọ̀rọ̀ ẹ̀rìn ọ̀rọ̀ tó yẹ káwọn èèyàn fi sunkún ni ọmọléèwé kan tó ṣe tán ní ládòkè akíntọ́lá yunifásitì lautech n kò gbé sàtífíkẹ́tì ṣọwọ́ tó rí pé òun ò rí nǹkan fi ṣe mo rò pé wàá rò ó pin ó wàá rò lọ́kàn ààrẹ ó kakuléètì gbogbo iye tóun san school fees ó wò pé páálí wèrè tóun gbé dání kò kú wúlò òun dẹ̀ san owó owó tó tó yẹ fún school jẹ́ lọ gbowó mi padà kan gba sàtífíkẹ́tì wọn ó dẹ̀ gbé sàtífíkèètì ẹ̀ ó gbé padà sí LAUTECH ó ní ẹ gba sàtífíkèètì yìí tẹ́ fún mi ẹ bá ń gbé owó mi mo fẹ́ fi lọ establish àwọn èèyàn wá fi ṣẹlẹ́yà mo fọlọ́n búra gọ́fíńmẹ̀ntì tó wà lórí oyè oyè ẹ̀kọ́ bùsẹ̀kùn ni because in tó ṣẹlẹ̀ yẹn fi hàn pé the government of today has failed the youth tó túmọ̀ sí nìyẹn situation ti student bá rẹ́dì tí graduate bá rẹ́dì láti láti láti bájẹ́ certificate ẹ̀ fún any means of getting money it means the government is fair it means pé un unemployment is the order of the day it means pé kò sí plan for youth it means pé there is no future for that country. àwọn èèyàn wò lánàá wọn rẹ́rìn kí sọ̀rọ̀ ẹ̀rìn kò fọ́nì wàhálà kò fọ́nì ẹni yẹn tó ṣerú nǹkan yẹn ó ti ròpin pátápátá ó ti try gbogbo miss láti fi wáṣẹ́ kù sí ọ̀pọ̀lọpọ̀ lénìí ọpẹ́lọpẹ́ social media lọ́lọ́run lo ọ̀pọ̀lọpọ̀ ìbá ti ya wèrè skit tó dìde tó máa pa àwọn èèyàn lẹ́rìn ìyẹn lọ́pọ̀lọpọ̀ owó torí ẹ̀ fi wálé tẹ́lómi bá jókòó báyìí brain ẹ̀ ti travel níbi insane tó ń gbé nàìjíríà sìn the the the rate of insanity tí wọ́n kó sáwọn èèyàn lára ń sìn kò síṣẹ́ kò sówó situation tẹ bá tún dàjà rí menial job ṣe náà wọn ò tún ní sanwó yín lásìkò tọ́ bá wá sanwó ọ̀hún tán gbèsè ti bálẹ̀ kó tó dé fáwọn tó rí nìyẹn àwọn kan tiẹ̀ wá wọn tẹ̀ rí rárá and they are graduate with they, they graduated with very good grade ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kí skul náà wálẹ̀ skul fees ò wálẹ̀ ó ń lo òkè sí ni o owó iṣẹ́ tí ò sí skul náà tó jẹ́ pé tó bá parí ẹ̀ kò síṣẹ́ tó fẹ́ fi ṣe yet ẹ̀ tún ní àwọn òbí tó sanwó yẹn lára tó bá tó wá sanwó ọ̀hún tó owó gegere ẹ̀ tó wá ní jẹ́ kán rí kíláàsì jókòó sí all in the name of ASUU strike there is no plan for these people at all ọ̀gbẹ́ni yẹn gbé sàtífíkẹ́tì ẹ̀ padà ẹ gba ẹ gba sàtífíkẹ́tì yín mi ò ṣe mọ́ ẹ bá gbowó mi

God, see that guy. And at this age now, the, time is going. The guy is of is, is of age. An aged man. He cannot be he, kò confidently sọ pé òun fẹ́ marry òun fẹ́ bímọ on top of which salary Eh, ṣé èèyàn èèyàn èèyàn nígbẹ àlùbọ́sà I want to lọ ká àlùbọ́sà at the end of the, the year rárá o nígbà tí ò ṣiṣẹ́ lẹ́ní company bó ló ti fẹ́ rí sálárì tẹ́ ẹ bá dẹ̀ sọ pé ẹ kó náà lọ lo talent ẹ̀ ó máa ní talent ṣé ó gbé èèyàn ló ní talent tó discover àmọye tó lọ kọ́ṣẹ́ náà tó jẹ́ pé tó máa kọ́ṣẹ́ òun tọ́tọ́ owó tó fẹ́ fi establish dà ẹ̀ tó fẹ́ fún wọn ok fine lẹ́yìn graduation ó ti lọ kọ́ cake bó ṣe ń ṣe cake bó ṣe ń ṣe tá àdá ẹ̀ nǹkan kọ́kọ́ ló máa fi ra níṣẹ́ ẹni mélòó ló rẹ́dì láti help ẹ̀ i have a lot of them like that tí mo máa ń rí wọn kiri ìmí máa dá mọ́tò ẹ̀dọ́ ọ máa sọ fún ẹ pé ẹjọ́ sà ẹ ẹ wò mo ṣe parí kéèkì ni ẹ mo ṣe jẹ bá ti rọ́jẹ́ tàṣọ ó ti tó mi a lot of them like that ẹ woru ẹ woru level of insanity ọ̀pọ̀lọpọ̀ insane ló ń rìn kiri lórí títì sí ẹlòmíì ẹ máa ọ̀nù ọ̀nù ọ̀nù kó gbọ́ ìdílù ìsọ̀wádà nìyẹn ntí ìlú yìí tó sọ wá dà lérí yẹn àwọn ọmọdé ẹjalẹja jẹ sanra bóòjì èèyàn ò lè jẹ èèyàn ọ̀pọ̀lọpọ̀ ti go into crime ẹlòmíì mọ̀ pé tóun ṣe yóò dáa ó mọ̀ pé at the end of the day tán bá mú òun ikú níbẹ̀ tó rẹ́dì alóhun òkè ẹ̀ kí kọ́sà ti ẹ̀rọ jú fóun wọ́n dẹjalẹja jẹ sanra kiri àwọn tó lè ṣèyẹn daṣẹ́wó tó bá jóbìnrin ẹ lọ lálẹ́ ẹ lọ sáwọn junction junction junctions kọ̀ọ̀kan káàkiri the whole Nigeria when are we going to get out of this ẹ̀yin kẹrin ń kó owó ẹ ń kó pamọ́ ẹ ń kó lọ sábúrọdù gbogbo gbà ah, Ọlọ́run rí yín o Ọlọ́run rí yín o Ọlọ́run nìkan ló mọ irú ẹjọ́ tó máa dá èèyàn lórí ilẹ̀ Nàìjíríà látòrí kánsẹ́lọ̀ tó fi dórí lálọ́ọ̀dù àbújá ọlọ́run ló mọrú ẹjọ́ tó máa dá yín barista ti sọ ọ̀rọ̀ yẹn tán nínú késẹ̀tì ẹ̀kan the truth ẹ jẹ́ kọ́mọ nàìjíríà lọ gbọ́ the truth tó fi bá àwọn general ó ní eh, ó ní ṣe ẹ̀rọ bó mí tí ẹ̀rọ tí ló nínú ẹ̀mọ́ tó ẹ̀fẹ́ ó ti pọ̀ jù máa yẹn sọ ó sọ̀rọ̀ láyé àbáṣà lórí list ó ní níṣẹ́ lẹ́ni bá get out ni ó sá lọ ni ó sì mọ̀ pé tí wọ́n bá gbé òun and the man spoke well àwọn tó sọ ń gbà yẹn ṣe ń sìn ó ní tó bá lọ sókè òkun tó bá rí Nigeria passport lọ́wọ́ ẹ ó ní gbogbo ó ní gbogbo for security ogun ti dé vigorous searching náà máa fún ẹ ó ní tó bá tún wá ṣe searching náà tán tó bá rí nǹkan kan ó ní wọn ọ̀tún ní ṣe sọ́ọ̀rì rárá rárá ó ní ṣẹ́jú àwọn òyìnbó wá ní kì í ṣẹ́jú àwọn òyìnbó rárá ó ní nàìjíríà ló pe gbẹ́ẹ̀ ní dọ̀tí táyé ọmọ aláyé fi ń bá fi kó dọ̀tí o ó ní ọmọ nàìjíríà ló pe gbẹ́ẹ̀ ló kù fọ́ táráyé bá fi kó dọ̀tí ó ní téèyàn bá jẹ pírẹsidẹ́ǹtì lẹ́nìí tó bá máa fi kódà kó ṣe kó ṣe tí ò rí kọ́bọ̀rì ó ní bàtà tó bá máa ṣe nàìjíríà fọjọ́ mẹ́ta ó láti di láìsí dàbí tàbí á ti di bí lọ́nìyà o tàbí kó ti di mọ́tì bìlọ́níà o àìmọye general. àwọn jẹ́nẹ́rẹ́tì fún ẹ̀yìn jẹ́nẹ́ra listen to that cassette one and uh, more and, and more and more and more the man has spoken he, he was a prophet of his time gbogbo tí màá yẹ professor ló ṣẹlẹ̀ nàìjíríà lẹ́nu the man saw tomorrow i can call barrister a man that saw tomorrow he saw it coming olóṣẹlẹ̀ yìí o unfortunately a ní àwọn olè tí wọ́n parade ara wọn as same people as saint wọ́n wá béèrè ọdún mẹ́rin ẹ̀ fún wọn pẹ̀lú fifteen naira ten thousand one thousand ó tún dọdún mẹ́rin mi wọ́n jí future wa kó lọ yet wọ́n ti ń parade ara wọn presently owó wa tán jí kó wọ́n tún ti ń fún yín nú ẹ̀ ló ṣe yẹ kọ́mọ nàìjíríà káwa náà rorí ká jókòó pàápàá jùlọ àwa yorùbá must we continue like this ẹ jẹ́ ká bira wa léèrè must things continue like this although although like seriously and sincerely torí èmi fojú rẹ nìkan nu wọn bẹ́ẹ̀ àwọn kan wà o tó jẹ́ pé wọ́n wá láti ìdílé rẹ̀ wọ́n dẹ̀ fi òótọ́ ọnú ṣèlú àwọn kan wà kì í ṣe gbogbo wọn àwọn kan ṣo ẹni bí ẹni láàrin bí èèyàn one thousand ẹni rẹ nìkan àbẹni méjì tó wá láti ilé rẹ̀ èmi ti fojú mo fojú ara mi rí kan mẹ́ka bẹ̀ èmi rí kan báyìí mo dẹ̀ gbọ́ gbogbo táráàlú sọ ń pa ẹ̀ ìfà mú láti máa pa aráàlú ẹ̀ pé ṣé ní tí mo gbọ́ lórí lágbájá ìṣòótọ́ ni ah wọ́n ní kódò kọjú òótọ́ a man that became senator and he spent everything he was given to the extent that aráàlú ń bí léèrè pé ṣé ṣé kì í ṣe pẹ̀lú owó yín tún nǹkan ṣe lù wá táwọn ètò sọ pé wọ́n ṣe fún gbogbo wa nìyẹn àwọn tó kù lè má nà bẹ́ẹ̀ I saw the man lẹ́yìn àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wà ṣùgbọ́n ìgbẹ́ ẹrú ti mú ni orí kan orí ẹrú kan ti mú ni búgbẹ́ ẹrú àwọn olè ló pọ̀ ju àwọn tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ lọ láàrin wọn that is why you will never see olóṣèlú tó máa support yorùbá nation torí pé n tẹ́yìn ń béèrè yẹn ó dàbí kẹ́lẹ́ fẹ́ tilẹ̀kùn mọ́nà àjẹ wọn ni that is why you never see any ọba tó máa lẹ́nu ọ̀rọ̀ láti sọ̀rọ̀ yorùbá nation nítorí pọ́ńdà àwọn náà wà the only thing the only thing tó lè jẹ́ kí mission yẹn ṣe ṣe kò ju pé àwọn tó wà ní ìcháàjì ẹ̀ kí wọ́n máa bá nǹkan wọn lọ ṣe ń ba lọ yìí forget about all these people we, they will never support us never wọn ò rí pé ń jìyà mo fọlọ́ búra olóṣèlú ò rí pé mẹ́kúnnù jìyà sí tó kàn wọ́n barista nínú orin ẹ̀yẹ ó ní nígbà tó ní 1960 tẹ fún wa lómìnira ó tẹ fún wa lómìnira ó ní ẹ sọ fún wa wípé omi ìnira ní tòlóògùn pẹ̀lú civilian ni mo ń bá wí ẹni yóò hùn kó ti lè jó lórí rí if you listen to that case I so much love that case láti máa gbọ́ the man spoke as if as if pé ó ó ń preach táwọn olórí wa bá lọ ń gbọ́ àwọn késẹ̀tì yẹn bóyá orí wọn ìbá tiẹ̀ pé but unfortunately òpùrọ̀ la ní nínú ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n láwọn ṣo lórí lé wa lórí ẹlòmíì ò kí ẹ pé ti dàgbà the funnest part ni pé ẹlòmíì parọ́ títí títí nínú wọn ọmọ ọmọ ẹ̀ tún bí léèrè pé ẹ̀sà kí ló dé tí wọ́n ń pè ní yín ní láyà kí ló dé tó ń pè yín lókùrọ̀ <laughs> wọn àtún tijú wọn tún sọ láàrin public ekileke ọmọ òun my grandson ask me eh, grandpa why i dey calling you liar mo kọ́kọ́ rò pé ẹ̀rín ni kíni èmi kọ́ rò pé bóyá kì í ṣe máa yẹn ló sọ mo kọ́ rò pé photoshop ni but when i watch the real clip i saw it pé no ọ̀gbẹ́ni àṣewẹ Ọlọ́run ayọnu sí wa. ìlú yìí we need to get ourselves we need to get our heart together yorùbás pàápàá jùlọ youth ẹ wo ohun tó ṣẹlẹ̀ sọmọkùnrin yẹn ó ti ro ayé yẹn pin ó ti ro gbogbo ẹ̀ pin and he believes if he goes there tóun bá dé ládòkè akíntọ́lá tóun bá kí gbogbo wèrè bọlẹ̀ ó pọ́síbù kí wọ́n fóun lówó òun lóòótọ́ nígbà tí ò ríṣẹ́ ẹ lọ sẹ́kọ̀ọ́ ẹ lọ síbàdàn ẹ lọ wọ lógún state ẹ lọ káàkiri ẹ lọ wo àwọn ẹ lọ wo sẹ́ńsọ̀ àwọn tó wà di maruwa wà láì gírádùétì ló pọ̀ jù lọ́wọ́ yìí ẹ lọ ka sẹ́ńsọ̀ àwọn tí wọ́n gun ọ̀kadà gírádùétì ló pọ̀ jù nígbà tó mọ̀ pọ́kùnrin márùá lòkú máa kàjẹun kí ni tó lọ kàwé fún dẹ̀ why is he going why why why does he waste a lot of money in the school tó lóun lọ kàwé kí ló lọ kà àjẹ́dọ̀ nídé gbogbo first class tó ní márùá ló padà sí fi gùn ah, ìlú yìí nìkan là ní tìjú tí mo rí láyé mi wọ́n ní labroad tó bá jáde college ó ti lówó láti lọ yunifásitì wọ́n ní wọ́n ti ṣètò lẹ̀ gọ́fímẹ̀ntì máa yá ẹ lówó láti fi lọ science tuition àwọn àtún yá ẹ lówó tó bá wá bẹ̀rẹ̀ iṣẹ́ ó ṣùọ̀ kó máa ríṣẹ́ tó bá wá graduate tó bẹ̀rẹ̀ iṣẹ́ wà wá máa dá owó yẹn padà díẹ̀díẹ̀ sínú àpò government look at look at that a very serene country a very upright country owó tó wá yá wọn yẹn gbọdọ̀ ti rí ọmọ áfíríkà ló jówó wọn kó lọ bẹ́ẹ̀ ọmọ áfíríkà ló ń jí owó wọn kó lọ bẹ̀ àwọn president wa àwọn governors wa àwọn senators wa àwọn political office holders wa wọn á kó wọn á kó lọ bẹ̀ àwọn ayé àkókò ẹ̀yìn akótilétà prodigal children bíi tinú bible prodigal son ẹ máa kó bọ o wọn tún encourage yín wọn á tún fún yín ní ní means of stealing the money ẹ bá kó bọ̀ nígbà bá kó dé tán àwọn aláwọn àwọn ọ̀dẹ̀ Why mú wọn á fi develop ìlú that is why till wọn fi ń jẹ́ nǹkan lẹ́nu that is why till wọn fi ń jẹ́ developed countries i'm telling you the real fact if by tomorrow tí africa back cut relationship one, but pẹ̀lú àwọn western world ẹ̀ rí wípé àṣẹ eastern world náà pè wọ́n àwọn tí wọ́n jẹ́ developed countries and then kí wọ́n kí africa cut relationship pẹ̀lú one káfíríkà develop country ẹ kẹwàá wo kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ lọ ka story tọmọ Sankara ẹ lọ ka story tọmọ Sankara ní Burkina Faso he was formerly a president of Burkina Faso ní 1980s gbàrà tí màá yẹn di president military officer ni gbàrà tó di president tán ó bẹ̀rẹ̀ sí ní develop ìlú ẹ̀ bọ́ torí pé francophone country ni àwọn France ni wọ́n colonize wọn France rí i pé ọwọ́ tọ́gbẹ̀ ní ìgbé yìí wọ́n ti ń já independence wọ́n depend lórí àwọn ọmọ and in few years time Sankara máa mú bẹ̀ yẹn ó máa sọ da small ó máa sọ mini America kí ni wọ́n ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní takù gọ́fìmẹ̀ntì ẹ̀ tó jẹ́ vice ẹ̀ ni wọ́n lò tí wọ́n lò fún tí yẹn assassinate at the end of the day the man later run away nígbà tó rúlù wọn for almost twenty seven years ẹni tó gbapò lọ́wọ́ sankara tó padà nù a cote divoire àbí south africa ìkọ́nu méjèèjì ló sá lọ ó dà pé cote divoire ló sá lọ ó sì wà ń bẹ̀ dọ̀la táwọn aráàlú tẹ́yìn àwọn àwọn countries àwọn developed countries yẹn fún àwa anglo eh, anglophone làwa àwọn europe ló ló colonize àwa táwọn bá rí i pé ẹnìkan dìde ń sìn ó fẹ́ develop ìlú yìí ẹni pé wá wá kí náà ṣe fún wọn ní Liberia ẹ kí náà ṣe fún wọn kí ni wọ́n ṣe fún wọn ní kí lórúkọ máyì Samuel Samuel Doko eh, Jerry Rawlings nígbà tí Rawlings develop ìlú ẹ̀ tó jẹ́ pé táláboyún bá lóyún ó níye tó ń fún tó bá bímọ ó ní bó ṣe ń ṣe ní òyìnbó ló ṣe ń ṣe fún wọn tó ní pé lóòótọ́ lóòótọ́ lóòótọ́ ọmọ ọgbẹ́ ní má ti ń develop kí ló ṣe fún wọn padà nù they plan for him at the killing, him gbogbo ẹni tó bá ti fẹ́ fún wa ní dependent tó fẹ́ fún wa ní civilization tó fẹ́ kójú wa là kí gbogbo rubbish tó ń ṣẹlẹ̀ má ṣẹlẹ̀ mọ́ káwọn because gbogbo bóyá ìṣẹ̀lẹ̀ àwọn it is at their own advantage they are breaking money ẹ̀yẹn sá máa jí kó wá káwọn máa fi develop ìlú àwọn i don't know why we cannot sit down and think ìyà ń jẹ aráàlú ẹ̀yin kan jí owó kó lọ lú wọn the foreign part ni pé àtúnpadà lọbẹ̀ tún lọ yáwó yẹn o wọ́n á tún yá wa nú èrè tiwa tán jẹ wọ́n á tún yá wa àyà yín lówó ẹ máa sọ pé ìfilẹ̀ orúkọ owó tẹ́ lọ yá owó yẹn ti increase díye báyìí foreign loan lọ́wọ́ àwọn wo lọ́wọ́ àwọn tẹ́ kó owó wa lọ bá tó fi develop lu wọn tó fi develop economy wọn It's high time we sit down. Let us. It's high time we sat down and think and talk about it. tó bá lẹ́tí yorùbá bá láwọn fẹ́ lọ i am too sure tí yorùbá bá lọ ojú máa kálé ó máa kákó olóṣèlú ò lè support yìí because n táwọn rí ṣe wọn ní rírú ẹ̀ ṣe mọ́ and that is the more reason why a politician will never support i repeat a politician no politician will ever support that move because kókó ọbẹ̀ wọn ó ní yorùbá fẹ́ fọ́ ẹ̀ tẹ́ bá ní kẹ́ ẹ lọ i so submit ọlọ́run aṣàánú wa ọmọ yorùbá ẹ jẹ́ ká jí gírí o ìta àṣẹrú ti tó tí yorùbá bá sọ bẹ́ẹ̀ we must achieve it ọlọ́run á dẹ̀ gbà fún wa lágbára ọlọ́run oníyanṣẹ́ ọlọ́kàṣe gbogbo ẹ̀yin tí a jọ jókòó tá a jọ rò ó ṣe rí ní tẹ́ bá rò sí fídíò yìí ẹ kọ sí comment ìtẹ́mi lè sọ lèmi ti sọ yìí ọyọ ẹ̀yin náà sọ ti yín sí comment kì í gbọ́ tá a bá jọ kà nítorí ìwà tó máa jẹ́ pé mo reason wrongly tẹ́yìn dẹ́ reason right please call me to order ẹ jẹ́ kí n fi rí ẹ jẹ́ kí n rí ẹ sí comment kémi náà kà á tó bá dẹ̀ jẹ́ máa pè mí ni my line is always open kájọ dá lọ kájọ sọ bọ̀ nǹkan tèmi rí bẹ́ẹ̀ ni pé. Hmm the only solution sí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí oníkọ́lọ́múdọ́mù yẹn gbé and i'm stand to be corrected láyọ̀. ọmọ yorùbá ẹ jí gírí. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. ọmọ yorùbá ẹ jí gírí. aláṣọ ògbódọ̀ wa kìsà. sà ọmọ ẹlẹ́rọ ògbúdọ̀ jẹ́gùn. ẹ̀yin àgbààgbà ilẹ̀ Oòduà. ẹ jẹ́ ká forí korí. gbogbo ọ̀dọ́ ilẹ̀ bàbá wa. lọ́mọdé làgbà lóbìnrin lọ́kùnrin o. òmìnira la fẹ́. ọmọ Oòduà kí lẹ fẹ́ o. Yorùbá nation ni o. gẹ́ ikú ọmọdé ikú ọ̀dọ́ àwòfẹ́mọ́ nílẹ̀ bàbá wa. a kí èdè wa ó di pàtàkì ìgúnlẹ̀. a ò fẹ́ ètò ìjọba tipátipá mọ́ gbogbo ẹ̀yìn. ìṣẹ̀lẹ̀ ńlá ọ̀rọ̀ yìí.